السؤالية والأسفار الصحفاوة عبد الرزاق ابن عبد المحسن البدر كله بأسفار التاريخ أو àgbọ́rí nípa àdúrà ṣíṣe àdúrà ṣíṣe nínú islam àti òṣèrànkẹ́ lọ́ọ̀bà afẹ́lú zikir ƙùrán al-karim sáàlì ìtọ́jà nínú ìrántí ọlọ́ọ̀bà ọ̀nà ni ƙùrán alákàlẹ̀ ṣe ni à ń kà lọ́wọ́ sáàdọ́gbọ̀n sáà sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ lọ ó ní àwọ̀dọ́dá sáàtà àbàbà àdìsí ní àbẹ̀mẹ́yìn láti nílá ńlá méjì lẹ́jì lọ́wọ́ ní orí ọ̀rọ̀ ipé ìtìgbàjú ní obìnkẹ̀ náà ni alkùrán al'awwal àdìsí àbí musa al-ash'ari radiyallahu anhu aláàkọ́ náà ni àdìsí àkọ́ àdìsí ní àbú musa al-ash'ari radiyallahu anhu ọlọ́kọ̀ ẹgbẹ́ àwọn mú tọ́lá aṣe àrí ẹ́ ayé ọdún dẹ̀ bú mú tọ́lá aṣe àrí rẹ́bí ọlọ́ àmì náà takọ̀ ẹ ọ̀rọ̀ àpá ṣàìmọ̀ ẹ̀kọ́kọ̀ ọ̀pá lọ sí ẹ̀lẹ̀ street ẹ́ southman ẹ̀rí náà ní mú tọ́lá àfáà ní kùránì ní mi ọ̀dọ́ ní ìmọ̀ ní ọ̀sán ọmọdé ìmọ̀ lóru ni yá rasulọ́lá ibi tẹ́ ìdámà ló sì bẹ́ẹ̀ jẹ́ mọ́ máa túlì ohun rẹ ni máa túlì ohun rẹ mọ́ bí máa lè yí ní ọ̀kan nú àwọn rẹ̀ ni حديث أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل مؤمن الذي يقرأ القرآن أكجوه مسلمي جدا القرآن مثل أو تجا أكبدا تجا جا أكجوه يسو تجو تومة تجا تجا أرتجا قاموا الطيب تجا جا تجا تجو طريقها طيب غرور لا يدعى غرور لا تدعى المؤمن الذي لا يقرأ القرآن تجي مسجد القرآن من ذكر القرآن فتبقى تبقى جبلني كما أطيب تبقى جاوده قل أريه لا مقل كسر وتبقى أطراف واسم كسر وتنيه كسر أطراف واسم فالمنافق الذي يقرأ القرآن àkójúwe munafiki láti Qur'an na sọ́lọ́ rọ̀ yàhánà dàbí dídín tàbí ìrú àtẹ́yìn òórùn rẹ̀ sí wọn gbọ́ ọdún ma ọ̀tọ́ mu àmúrù bá jẹ́ kòrò tó wà nínú ẹ̀ kòrò munafiki láti níta ààyè wọ́n bá dídú ẹ̀ tán burú ni sọ wa mẹ́fẹ́ sọ munafiki lọ́wọ́ munafiki láti nílá ẹ̀kọ́ Qur'an munafiki láti nílá ẹ̀kọ́ مثل الحنبلاء يجي سجايكم إلى حنبلاني نعم وأمر تبقوا أخروا وليو أم مقرع ولا ريو كده كبار وكبروا مكارع على ابن كثير رحمه الله في كتاب فضائل القرآن قال ابن كثير رحمه الله مثل عيسوان كتاب بسكون القرآن وحديث ولا حديث الثاني حديث لكن عبد بن عمر رضي الله عنه عنهما عبد الله بن عمر رمضان ينظام يجي هذه المتلوبة قال ابن كثير رحمه الله في فدائل في كتاب فدائل القرآن ابن كثير رضي الله عنه صلى الله عليه وسلم القرآن لا تبتني أو ولا القرآن وهو إبارة عن الشرع المختصر عظيم الفائدة هناني على يمين وبعض ثم على يكن هذا فنية تبقى بكتاب أجرى فدائل القرآن من صحيح القرآن البخاري ثم وأنه صحيح والمسلم كفرني ọba ẹ̀kọ́ yóò rí fún àtìsùn ti mú ni ọ̀rọ̀ àdìsù lòun sọ ọ̀rọ̀ kan lòun sọ ọ̀rọ̀ kan àdìsù yóò sọ ọ̀rọ̀ kan lòun àdìsù ìfúra ní ìmọ̀ràn inú rí kiri ó díẹ̀ wà ìgbẹ́sẹ̀ lọ́wọ́ bá ń pé bá ń bọ̀ kálẹ̀ sọ́nù ó bèèrè pé bọ̀ ورجل مناسب حباب واحد هذا الحديث منذ انه هذا الحديث يجب الراحية راحية في قلاني أو تداني دار القرآن جودا وعدما وعدما يبقى القرآن لي تداري أون وعن تداني القرآن إذا مؤمني تداري أو تداني ìnáfíìsì ní kùrán tí ó bá gbé kùrán onílò òun ó ti wà wà ádàmà sí àìsí ọ̀dọ́dà ẹnà ṣọ́rọ̀fìhì bí wọ́n pé ètò aláàtún bẹ fún kùrán ni alamá síwá hó ní kùrán ní sọ́rọ̀ bírùn ní gbígbé bọ́lsáàjì allah ṣe aláàtún bẹ fún kùrán ni ọdún ní ké ni ọdún ibi tí ń kiri ni ọlá ọ̀rọ̀ yẹn wọlé ọwọ́ tẹkíníkà ìdí ẹ̀ka gbọ́ yìí ẹ̀ka tó kọ́ akẹ́lẹ́ gbà tó kọ́ kọ́ gbà gbọ́ yìí dáadáa. ní kálá ibn Kathir rahimahullah nígbà tó mú sọ̀rọ̀ ẹ̀ka gbọ́ yìí gbọ́ yìí fi kìtàbí fadail Qur'an nínú kílà kìtàbí fadail kílà kìtàbí zẹmi. wọ́n ní wọ́n wọ́ ibaratun ó àlàyé kan ní almu almu tẹ̀sán lọ́la nípa àlàyé tí wọ́n ní mọ̀ bá sọ́rí. وعظيم فائدة لكتاب لكتاب الكتاب هو مثلنا دائل القرآن رجل القرآن من صحيح بخاري من صحيح بخاري ده يقول حديثين هذا حديث أبو موسى العسكري بخاري البواه ودي واحد والوجه المناسب في الباب باب باب باب باب الحديث باب باب أن يطيب ọgbà ẹ̀yà ike òórùn tó dájú yẹn òórùn tó ní àdùn yẹn ìgbàwà pẹ́rù ó dí wa dára ma alkùnrin ima yí kùkùnrin dára yẹ dúró kuma wà púpù wà òórùn yẹn òórùn tó dájú yẹn ó gbúrú wà wà pẹ̀lú kọ̀mú dára yìí náà ó wà àìgbẹ́ kùrán alìbà àti àìsí ọdíwà always bá àṣẹ́ntí tí ní ilẹ̀ ní ti kùrán gúnmíyàwà mẹ́ ọ̀ká àṣẹ́ntí ní ilẹ̀ ní kùrán gúnmíyàwà mẹ́ ó dé johannes dé góòlà yáyìn tó bá ní àdíṣẹ́ nínú àdíṣẹ́ náà àkáyìn tí mú ọ̀rọ̀ pé òórùn dáadáa yẹn wà pẹ̀lú kùránù wà àtẹni rí máa ń pè ní ní ọkọ̀ ni òórùn dáadáa wà mí wà àtẹni bí ní kùránù òórùn dáadáa wà mí àlàyé wo lè kí ni àfáàfọ kí ni tọ́jú dùdálà ń tẹ̀yìn. Ìgbà àwọn mùnàfìkì, òun kàn kiri àárín nínú ọkàn rẹ̀, àríwá kan mọ́ òun yẹn dáadáa wà mí dànù láti ṣe rí a pé àtúnlẹ́kọ̀ọ́ àtúntò ìlú pé a máa bọ́ sọ̀kọ́ lè kí ara tí ń tẹ ẹni kí ẹwà ara tí ń tọ́lọ́wà ara kùrán ni ìjọba ìfọ̀ ni ìṣòjìlákùn lọ́wọ́ kọ́yọ̀rọ̀ ìjọba aláṣẹ́rọ̀ fi yí ọjọ́ ọbí ọ̀pẹ́ ilé ní túbọ̀ fọ́nkọ́ ní ọ̀rọ̀ míì nígbàdì ọlọ́dọ̀ ẹni rí ni ọ̀fáàjòrì ọkọ̀rọ̀ mi ìrẹ́pọ̀lọ́wọ́ ẹni bí mi dájú báyìí ọkọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹrùn jọ ọ̀rọ̀ ẹrùn ó di eyín ọlọ́wọ́ koran kírun ẹni rí ní kiri o ẹni bí ní kiri o àbánu mọ̀lẹ́dùnà rẹ̀ ó di ewa náà bọ̀lá àdúgbò sáni ẹlẹ́tẹ̀dẹ̀ àdúgbò ẹbí ọmọ bẹ̀bí ọlọ́wọ́ ni fún ma umm, ó ní ànábì sọ̀tà bá pé ìdámà ajalukum fi ajalin man khala min isami ma bayna al-asr wal maghrib Allahu akbar bin bin shams kujuwe islami ti yin ẹ̀yin al'umma ne kujuwe àwọn tí wọ́n síwájú yin náà al'umma lábẹ́ kujuwe ọwọ́ tó wà láàrin ìrun asr sí maghrib wọ́n ti dáyẹ̀ ṣọ́ọ̀tì àyíyẹ̀ kan àsìkò ìṣẹ̀mí tí àsìkò ìrun والأمة يحزلها جدا وهو في عصر يعني ما في ولا في عصر دي مغرب أو دي مغرب الشمس صدقوا مثل اليهود والنصارى أكدوه إيه؟ أكدوه أكدوه النصارى اليهود والنصارى في اليهود والنصارى ثم يقولون استقبل مالا ثم يجب أن يكون لبرا يقولون لبرا قال من يعمل لي إلى نصف النهار aláwọ̀ kìrìtì Kirat, ọgbẹ́rẹ̀ Kirat, tààrọ̀ di ọ̀sán nígbà kìrìtì kìrìtì kìrìtì kìrìtì yọba àmìlẹ̀ ti yahood àwọn yahood yóò fẹ́ fẹ́ látàárọ̀ وقال من يأكل من لي من نصف النهار إلى العصر أنا من صلاة مغرب أتي عائلة أتي العصر وقف نفع ونصراب البحياء ونبكيرات كيرات ثم أنتم تعملون من العصر إلى المغرب وحي المسلمين أي لا في المغرب أسي عصر وفيدي بكيراتين كيراتين هي عدد تفرو كيرات مجي مجي لأجبع أما ما ينبع كيرات بحالية كوني أما ينبع كيرات مجي مجي قالوا أما يهدوا هذا القياء أتنزل آه، آه، نانو أكثر أمالا أمالا قالوا قو قالوا وقال عطان قود الواكري قال هل لم تكن مسلمين فجرى بك كلا تخلي خبر من حق تسمد منه أكلني قالوا لا أنرى وقال ذلك فضلي أوتي من أشيت بدين يولات ميروبا وما في المفل إما ما في الأمة لابنني هو أنا في صغيرنا لولا ولا قرآن الكريم ولا لا إله إلا الله قال ابن كثير رحمه الله عصاوى ابن كثير رحمه الله ثم يقول ومن أصبح يقول الترجمة يجروا هنا نتما أن أبي وأمها أمعي ما أتصل مدتها تجي أحسان لا يتنك ذكرته أبدا من أمها من طول مدتها ما طول مدتها أتوى أكبر أمة تسجدها كانوا أفضل في كما قال تعالى اسم خير أمة أخرجت للناس يعني الداد من الأمة طبعا قد لصوينية المسند أسمن عن جاز ابن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله أن تتوفون تتوفون أمة إلى يعني واني بيبي àwọn ọ̀sùnwọ̀n ọmọ 70 àwọn ọmọ 70 ìlú ti dídé òsùnwọ̀n wọn an tó kẹ́rọ ha ilẹ̀ lórí jù wọn gún wọn lọ wọ́n akọ̀rọ̀mù ha ilẹ̀ lẹ́pẹ̀ jù wọn lọ àgbà àrẹ́dọ̀ ọlọ́ọ̀bà ìjáwà nú ọlọ́ọ̀bà ìlú máa fáàzó káàzọ bẹ́rẹ̀kẹ́tì kìtàbí láàzín ìlú wa jẹ̀rù yìí ni ọlá àgbẹ̀ta kíra alákàlẹ̀ yìí àti àtútóbi yìí القرآن ومن القرآن الذي شرف الله على كل كتاب أنزله kọlọ́wọ́ bá bí alákùnrin olùgbò tíra tí kan síwájú ìdá alákùnrin mọ̀ àìmínà ní alẹ́ yìí kọlọ́wọ́ fi kọ́ mọ̀ àìmín ní gbogbo fámìlì gbàmẹ́ ó pàdé wọn bí kọ̀ọ̀án ọwọ́ àbúrò gbogbo àtàwọ́rá ni ìjìlá ni gbàgbọ́ ni gbogbo kọ̀ọ̀án ti àbúrò gbèsè ọ̀rẹ́ ni wọ́n á kọ́rọ̀ yẹn ti gbígbà lọ pàá gbígbà ọ̀rọ̀ yẹn bá wà àdúgbà rẹ̀ ó bá lọ́dọ̀ sí ọlọ́sùn lọ́la àlùkùn bá rà sọ́lọ́la wọ́n gbọ́ ọ̀rẹ́ mi yahudi àtọ́ra ọ̀rọ̀ yẹn fi lè bẹ́ẹ̀ kọ̀rọ̀ ẹ̀kọ́ ìbí sílẹ̀ bẹ́ẹ̀ bí change bẹ́ẹ̀ bí change قول النبي موضع يا رسول الله بسم الله ربي بالإسلام دينا وابن محمد رسول الله والله أنا أقول ابني والله والله في ساعة موسى الله يلوني الله في الجبور على سبيل اللي ما يسمع في ساعة في اسمه يتكون دعوه في ساعة مضرابين مفتمقوا على القرآن لك انت لابن ما يسمع والله لدى الملك والله يسمع sí lómi gaba mọ́ kùránì tuntun yíyẹ kùránì náà ni kùránì náà ni fa afá jọfẹ̀ mọ́ afá ní jọfẹ̀ mọ́ dára pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀mọ́ ìlọ dúró gbọ́nà sí arákùnrin dúró gbọ́nà sí arábìnrin kùránì owó ẹ̀sán onítèmi àrùn tó bá wò lọ́kọ̀ọ́ tí ó tán jàǹdàmà ní owó lókò tán jahannam jihar yóò wo yóò fẹ́ àwọn àwọn ìwà àti ìlànà kí ni èrò tí ń lọ sí ìgbà ẹ̀lẹ́ ìlọmọ́sí ìlọmọ́sí lọ́wọ́ bí ó gbọ́nà sí àwọn oníkèmí gbọ́nà gbọ́nà sí arákùnrin kùránì awọ ẹ̀sán oníkèmí gbọ́nà sí àwọ́ làbí ìlàwọ̀ kùránì awọ ẹ̀sán oníkèmí àrùn tọ́gbáwò tukọ̀ọ̀tí òsàn jànàmà ní owó yóò sàn ràpọ̀ oníkọ̀ fún ìmọ́pọ̀ ọ̀rọ̀ kò sànà á kọ́lé bí ìyàwó kan wọ́n ní àwọn ni wọ́n sọ ìdí àwọn ni wọ́n sì wà ní ní máa sọ ìdí bí àyàwó ìlọ́lẹ́ tí gbogbo ẹ̀ bàbá yarí àkọ́wọ́ àbádìgbà àti ìgbọ́mọ̀gá ìwà rẹ̀ ló bá ní ẹ̀rí kòránù bẹ̀rí kòránù bẹ̀rí ní òjò kí ló bá ń rọ̀ ọ̀rọ̀ ọ̀sán láti wá gbómi ni kí ẹ bá gbé ìgbà kerosene ló kí ẹ bá ti gba pípé bá omi òjò pípé yóò ní trace lára omi tí yẹn tí ìbá jẹ́lá gidi orúkọ àná ẹbí ti máa pọ̀ sí kí ìbá gidi ló ń kọ́ àní ojú ló máa pọ̀ sí ni kí ìbá rẹ̀ lómi ti máa kí kọ́ àti jọ ńlá gidi ìgbà rẹ̀ náà ni mo nà kúrò ní ìfọkọ̀ ọ̀rọ̀ àwọn yẹn bá ní wọ́n láti pé ìyàwó là ń sin sílẹ̀ ọ̀rọ̀ nílò ọ̀fà kàbírù mú wáyé ọlọ́ wọ́n yẹn bá ní ìtòkè ìtòkè ọba fígbà ni wọ́n wá ń lórí tó tún ṣe èdè wọ́n ní ẹ̀yìn ẹ̀ sí padà àwọn bàbá ìmọ̀mù bọ́rọ̀ lọ ìdí gbogbo wọn dé bí wọ́n ṣe wá ń pè kó àrùn bá rìn nígbà owó gbọ́ àrùn yẹn tó bá wò tó kọ́ ọ̀ tí ò tán ẹ̀ bọ́lá mi ò dáwà kà lónìí àmì ò dáwà kà lónìí kọ́ kó fi lápò ọba gbogbo àwọn ẹ̀fẹ́ àwọn ìdìbò ìgbàsíwájú àwọn tí wọ́n ti ní kíkọ́ pẹ̀lú rẹ̀ wọ́n máa bí i àwọn bí i tí wọ́n ti ọkọ̀ ìyàwó wa wọ́n ti lé gúdánsà gúdánsà ọlọ́run wa kú ìgbàlù aláìláwá yìí gbogbo wa tàbí àdìbò ìgbàlù sí ìgbà yìí àrùn àwòsílẹ̀ àrùn tó bá wò àwòsílẹ̀ sílẹ̀ àti báwọn bẹ̀rẹ̀ wájú pé níbi bá tẹ̀lé orin níbi tó ń yẹn ní àwọn ìlọ́jà rẹ̀ إنما فازوا بهذا البركة القاسفة إنما فازوا وجل على أكبر بهذا القلوري ببركة الكتاب الدين في البركة كتبه وقام الذي شرف الله على كل كتاب عن أنزله وهذا قولهم سي ونحن في الكلام وجعل مؤمنا عليها ادخلوا بجوع الخراج وقتل المؤمن وناسخا لها أدس الجو الشماء بجوع السماء وخطيما له ونحن بينانه بالفاينل ريفوليشن أن كل كتاب تقدم عندكم وكاد الجواجه ضرب على فتنة الأرض جملة واحدة على وصف عندها كلام قال القرآن نزل نزل منجم يوم سنقات بايتاتني بحبل وقاعي مجاوة عدن سلي بشدة اتناب بكي ونوم بجوغان بمن عدل عليها ولو سقيفون كل مرة نزول الكتاب من كتب الله سبحانه وتعالى ولا سبحانه وتعالى déédéé tí máa fi ọjọ́ sọ ọdí àkọ́wọ́láta rẹ̀ náà bẹ̀rẹ̀ sùhánà wà sáàlà wọ́n á bẹ̀rẹ̀ sọ́nà mùsùlùmí jímọ̀ ọmọ yahood wà nasara àwọn alùpùpù kọjá lọ sókè jímọ̀ ní yahood wà nasara yahood ìsàbẹ̀rẹ̀ ọmọlúwà omi ladùn musa alayhi ibn isa àwọn yahood àwọn yahood ọlọ́run tí mo sí láàrin àsìkò àbí musa tí àsìkò àbí isa alayhi wa salatu wa salam wọn nasara min tuma أن بعث محمد صلى الله عليه وسلم وانا سارا لك يبقى تسألون جدا سليدي دي تسألي ألون سالي محمد صلى الله عليه وسلم ثم يسأل أمته إلى يوم القيامة إلى قيام الساعة الأمة هي أمام عايشة تسألون بتو الله أكبر كان نبي عيسى صلى الله عليه وسلم في سنة كنيسة تريد أن يكون قبلة في النبي صلى الله عليه وسلم في يسوع àbí ìgbà ẹ̀ṣẹ́ ìmọ̀tòlù mọ̀ fún ti ẹ̀ lórí fún kìí five hundred and seventy fún six hundred and twenty ayé ẹ̀kọ́ rẹ̀ òdì ìrọ̀lẹ́ àgbẹ̀rẹ̀ tí ìdí ṣe ló mọ̀ lẹ́bi dáwà ní ìdúró títí àtàwọn tí ìdí ìdí dáwà ní. báwọn nìkan ló ti kárí tó mọ̀tò àdúró wá ń dáwọn fún àwọn tó ti yẹ gbígbà ayé ẹ̀kọ́ rẹ̀ dáwà ti máa lọ ìdí ọlọ́run sànù alẹ́ tó dáwà yẹn kíkó bí ọlọ́dáwà lu wọn bó ti bọ̀ láyé àdìsílẹ̀ náà ní ti máa wà. kò sí tí wọ́n ṣe ẹgbẹ́ ìgbẹ́ kí wọ́n ẹgbẹ́ rí ما أنا عليه وأصحابي اللهم تقعكم ولوك ما قرآن الكريم نعم ثم إتقى هذه أمي لكم وهو بعد آخر النهار ولن يأخذوه يتقليه وسهر وعاد بقجميني كيرات انتباك هذا سواج موافواني كيرات فوقها وعاد آه الله كيراتين كيراتين هذا وعاد نبيه wọ́n fún ọ ní kíras méjì kíras méjì bá a sáyé máa á ta òdá ìta dọ́gbùn ní kàkọ́ wọn síwájú قالوا أي أي ربنا بابنا لنا أكثر عملا وأكثر عدلا أنا بقول لك في والقلب هو الواكر قال أجرمتكم أجرمتيني من أجركم شيئا مدينة كنا نقول قالوا لا قال ذلك ذاك فضلي يقول الله يلوه بقى الله جوا ناس الله الزيادة على ما أوتيتكم أوتيه من أسفاء عليكم المفيه وما صدقني كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وأمنوا برسوله الله بعني المؤمن بالإسلام والله بعني إذا بسرعة بيوتيكم كفلين من رحمته الله فهني ولا بدي كفلين جبل ولا لأنه رحمة عليه يجعل لكم نورا ولو تعطوا ملك الله أكبر تمشون به في البلان ها مسلم في ملايين يقولون تعالي ملايين ربع يغفر لكم ولو تفكرين الله غفور رحيم ولو بنا لو ما في جبات ما كني لا يعلم على الكتاب كما كنت لباب لا يقدرون على شيء من فضل الله جو ني اغبار لا تدرك لون ولو لو با وان الله ان فضل بيد الله kí ọlá wọlọ́lọ́gbà wà ìtí ma yẹ ṣáà ìmọ̀ fi tó fẹ́ ìgbà olù fọ́nà àbíyìn ọlọ́gbà náà lọ́gbà tó wà rẹ̀ pọ̀ tó tóbi kan sánú wọlá yàtọ̀ rẹ̀ ní ọlọ́pàá láti rẹ̀ kẹyàmọ́ lọ́ba ìyá tóbi láyé kẹ́ fún bẹ́ẹ̀ kẹyàmọ́ lọ́ba ọlá yàtọ̀ kẹyàmọ́ lọ́ba ìgbà wájú alẹ́yìnà ìgbà jẹ́rẹ̀ lórí wa يوا الحمد لله الذي أعاذنا بالقرآن الذي وأكرمنا بالقرآن والسبيل سعادتنا أدوان وريري وانيه فنهتم له منزلته ومكانته أرجع ملته عايرة كتورة مكتورة أكاكم بذكاكم نعمل به أبي سيسي يقول ابن مسعود رضي الله عنه عبد الله بن مسعود ومزاج رسول الله من كان يحب أن يعلم أنه يحب الله أن ما سيكون يكون في يولوما هو وقت بلوك دار نفسه على القرآن كبول رار سيريوس من القرآن إيه؟ فإن هب القرآن فهو يحب هو تبعث إيه؟ أن في القرآن كما قلنا في إنما القرآن كلام الله القرآن جريه أبو يقول صلى الله عليه وسلم يقول رضي الله عنه القرآن كلام الله القرآن قرآن رد من أشياء فإنما رد على الله رد على الله ما صار في هذا المعنى كثيرا أما يعجيك ربي وما صحبي أسأل الله الكريم أن تقوم بألوه ألوه ورقة لأن أمر قلوبنا gbogbo àti kí wọ́n máa tẹ̀mí ìfọ́jú Qur'an náà tó dìkọ̀ Qur'an wọ́n tàbí ní kọ́lẹ̀ máa kọ́ Qur'an lè sọ fífi Qur'an kún wọ́n láti bí kọ́lẹ̀ máa fi ṣe ti وجعلنا من أهل القرآن كما سبحانه من القرآن الذين هم أهل الله وقافته من أوين يلوم أوين شاء لهم من دوامه والسلام عليكم ورحمة الله وبركاته